ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. Ìkànnì ni Joseph Adéwọlé ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí a mọ̀ sí Life Word láti ẹ̀ka ti BMAA Nigeria tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin níbi gbogbo tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi. Bákan náà mo fẹ́ kí wa wípé a kú ìmúrasílẹ̀ ọdún Kérésìmesì àti ìpalẹ̀mọ́ fún ọdún tuntun. Ẹn kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ òní, mo fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a gba Bàbá wa ní orúkọ Jésù Kristi, a yìn yín lógo torí wípé ẹ̀yin ni Ọlọ́run wa. A ga nítorí pé ọba ńlá ni yín àwa mọ̀ bẹ́ẹ̀ wípé alágbára ńlá ni àwa mọ̀ bẹ́ẹ̀ wípé ẹ̀yin ni ọlọ́run ìfẹ́ a mọ̀ bẹ́ẹ̀ wípé ẹ fẹ́ wa ju bí a ti ṣe pàápàá ṣe lérò láì nídìí a gbàdúrà wípé kí ẹ di gbígbéga ní orúkọ Jésù Kristi bákan náà à ń dúpẹ́ lọ́wọ́ yín fún ìpamọ́ ìpèsè ìbùkún ojú èrè àti gbogbo oore ọ̀fẹ́ yín lórí ayé wa lórí ìdílé wa lórí nàìjíríà lápapọ̀ olúwa gba ọpẹ́ wa ní orúkọ jésù kristi jésù bàbá olórí ọ̀fẹ́ ǹjẹ́ àkókò tó láti lọ sọ ọ̀rọ̀ àti láti gbọ́ ọ̀rọ̀ yín mo gbàdúrà wípé kí ẹ fún mi ní ìmísí agbára àti ìmọ́lẹ̀ fún òye àti ẹ̀mí ìgboyà láti lè sọ ọ̀rọ̀ yín fún mi àti fún gbogbo àwọn tí ó máa gbọ́ mi fún òye pé kẹ́ ẹ fi òye yín fi ọ̀rọ̀ yé ọ̀rọ̀ yín kẹ́ fi yé wa wípé ní ìparí ohun gbogbo kí orúkọ yín kí ó di gbígbé ga ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa àmín lónìí wọ́n máa sọ̀rọ̀ lórí pàtàkì ìran Jésù Kristi torí wípé tí ọ̀pọ̀lọpọ̀ bá ń ka ìwé ìwé ìran eh, ti Jésù Kristi yìí ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ rí ìtumọ̀ kankan nínú ẹ̀ Ṣùgbọ́n mo gbàgbọ́ pé lónìí Ọlọ́run yóò máa kọ́ wa láti lè mọ kíni pàtàkì, ẹ, ohun tí ìran àkọsílẹ̀ ìran Jésù Kristi, ohun tí ó jámọ́ àbí ohun tí ó jẹ́ gan àbí kíni ìwúlò ẹ̀. Nítorí èyí mo ṣe pé àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí mo ń bá yín sọ̀rọ̀ lórí ní ìran ọba, ìran ọba. Èyí tí mo gbàgbọ́ pé yóò gbà wá tó bí ọ̀sẹ̀ mẹ́ta tàbí sí mẹ́rin láti lè ṣe àwàjinlẹ̀ ẹ̀kọ́ yìí kí òye ẹ̀kọ́ yìí kí ó ba lè yé wa. Ẹ jọ̀wọ́ màá fẹ́ rọ̀ wá wípé ẹ jẹ́ ká ṣí bíbélì wa sínú ìwé ìrètí Matthew ìwé ìrètí Matthew orí kìíní a ó máa kà á láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkẹrìndín ìwé ìrètí Matthew orí kìíní á láti ẹsẹ̀ kejìdínlógún sí ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé ó ní bí ìbí jésù kristi ti rí nìyí lé àkókò tí a fẹ́ maria ìyá rẹ̀ fún jósẹ́fù kí wọ́n tó pàdé a rí olóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá jósẹ́fù ọkọ rẹ̀ tí í ṣe olóòótọ́ ènìyàn kò fẹ́ dójútì ní gbangba ó fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n bí ó ti ń ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí wò ó áńgẹ́lì Olúwa yọ sí i lójú àlá ó wí pé Jósẹ́fù ìwọ ọmọ Dáfídì má fòyà láti mú Màríà aya rẹ sọ́dọ̀ nítorí èyí tí ó yún nínú rẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni yóò sì bí ọmọkùnrin kan jésù ni ìwọ ó sì pé orúkọ rẹ̀ nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo èyí sì ṣẹ kí èyí tí a sọ láti ọ̀dọ̀ olúwa wá láti ẹnu wòlíì kí ó lè ṣẹ pé kíyèsí wúńdíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan wọn ó pe wọn ó máa pe orúkọ rẹ̀ ní emmanueli ìtumọ̀ èyí tí ń ṣe ọlọ́run wà pẹ̀lú wa nígbà tí joseph dìde nínú oorun rẹ̀ ó ṣe bí áńgẹ́lì olúwa ti wí fún un ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀ òun kò sì mọ̀ títí ó fi bí àkọ́bí rẹ̀ ọkùnrin ó sì pe orúkọ rẹ̀ ní Jésù Kristi ó sì pe orúkọ rẹ̀ ní Jésù èké hallelujah tí a bá wo ibi tí a kà fún wa àbí kàtẹ́ tó lọ́bẹ̀ pàápàá àwọn Yorùbá ló máa ń sọ̀rọ̀ kan òwe náà sì náà máa ń pa nínú ọ̀rọ̀ náà tó wípé tí ọmọ bá jẹ tó bá ti gbọ́ ìtànkìtàn ogún kógún ló máa jẹ ohun tí òwe yìí sì túmọ̀ sí ni òní wípé tí ọmọ kan yóò bá tó bá tí kò bá tó bá máa tí ọmọ máa jẹ ogún rere ó láti gbọ́ ìtàn èyí tó dára dáadáa nípa ó láti ní òye àbí mọ ìtàn dáadáa nípa ìdílé rẹ̀ tàbí nípa ẹbí tó ti jáde wá kì wá ṣe pé kó kàn mọ ìtàn yìí nìkan ṣùgbọ́n ó láti ní òye kíkún nípa ohun tí ipò tí ó ní nínú ẹbí yẹn àti pàápàá ojúṣe àǹfààní tàbí ogún tí ó wà nínú ẹbí tí ipò tó ní tó wà nínú ẹbí tó ní nínú ẹbí yẹn àwọn àwọn àǹfààní tí ipò yẹn tó ṣí sílẹ̀ fún láti lè ní jẹ gẹ́gẹ́ bí ogún. Ohun tí mò ń sọ ni wípé Ọlọ́run nínú ọgbọ́n wọn kò fẹ́ kí àwa ènìyàn kó gbọ́ ìtànkítàn bẹ́ẹ̀ ni kò sì fẹ́ kí á jẹ ogúnkógún fún àpẹẹrẹ Ọlọ́run yan Matthew ẹni tí a tún ń pè ní Léfì láti kọ àkọsílẹ̀ ìrere Jésù Kristi èyí tí ó jẹ́ ìbí ayé ikú àti àjíǹde Jésù Kristi fún àwọn ìran jù láti mọ̀ wípé Jésù Kristi ni Ọlọ́run tàbí ọba tó wọnú ìran ènìyàn wá láti gba ìran ènìyàn là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. lónìí ìbéèrè méjì kan ló dojúkọ wá èyí tí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí yóò máa fèsì sí àkọ́kọ́ ni wípé ǹjẹ́ ọlọ́run sì jẹ́ olódodo sí àwọn ìlérí wọn lónìí èyí tó túmọ̀ sí wípé báwo ni a ṣe lè fìdí òdodo bí báwo ni ọlọ́run ṣe lè fi ṣe fìdí òdodo wọn fi múlẹ̀ nípa ìran jésù kristi èkejì òní wípé ǹjẹ́ ọlọ́run lè lo ẹlẹ́ṣẹ̀ àti aláìpé fún iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí èmi àti ìwọ tí ò ń gbọ́ mi èyí tí ó túmọ̀ sí wípé ìgbàgbọ́ wa ló ṣe pàtàkì kì í ṣe òdodo ti ara wa tí a lè ní tàbí tí a lè gbẹ́kẹ̀lé tí a bá wọnú ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yẹn a rí wípé ìbí Jésù Kristi a sọ bí a ti ṣe bí wípé a ti kàkọ sílẹ̀ láti ẹnu Olúwa wá látẹnu wòlíì àìsáyà tó wí pé kíyèsí wúńdíá kan yóò ní oyún yóò sì bímọ ètò yẹ pé arí màríà tó yẹ pé ó lóyún láti ọ̀dọ̀ láti ọwọ́ ẹ̀mí mọ́ wá oyún tí kìí ṣe pé bóyá ìdàpọ̀ láàrin Jósẹ́fù àti Màríà ṣùgbọ́n ó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ni ó wọnú ló wọnú Màríà ètò yẹ pé òun ni a bí eléyìí ó sì ń sọ nípa ó ń sọ nípa bí n tó jẹ́ ìṣẹ̀dá ibi tí Jésù Kristi tó gbà wáyé ó ń sọ nípa ẹ̀ ṣùgbọ́n kí n tó parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí torí pé mo sì ń sọ ilé yìí gẹ́gẹ́ bí ìpalẹ̀mọ́ ọ̀rọ̀ tí gbogbo tí a ó máa gbọ́ àti ẹ̀kọ́ gbogbo tí a ó máa kọ́ nínú ọ̀rọ̀ tí iṣẹ́ ìránṣẹ́ tá bẹ̀rẹ̀ lónìí ni torí pé ọ̀rọ̀ tí a gbọ́ yìí láti ta kà láti ẹsẹ̀ ìkejìdínlógún yẹn òun ló máa tọ́ka wa sí ẹsẹ̀ ìkíní orí kìíní ìwé Matthew yẹn ibi tí ìwé àkọsílẹ̀ ìran Jésù Kristi èyí tí ó ti bẹ̀rẹ̀ bíbélì wípé ó ní ìwé ìran Jésù Kristi ọmọ Dáfídì ọmọ Ábúráhámù ẹ̀rí ó túmọ̀ sí pé a rí Ábúráhámù níbí bẹ́ẹ̀ la rí Dáfídì a sì pè Jésù Kristi ní ọmọ Dáfídì a pè ní ìwé ìran Jésù Kristi ọmọ Dáfídì àti ọmọ Ábúráhámù ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi tí tati ní abrahamu jẹ kí ó ṣeé ṣe kí ọlọ́run tó lò ó ta ni abrahamu jẹ́ nígbà tó gba ìpè nígbà tó gbọ́ ìpè ọlọ́run ta ni abrahamu jẹ́ báwo ni òdodo rẹ̀ ṣe rí níwájú ọlọ́run ta ni dáfídì jẹ́ àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀kọ́ tí à ń kọ́ lọ́wọ́ yìí ni ó máa dúró lé tá a fi tú àtúpalẹ̀ àwọn ẹ̀kọ́ yìí pé ibo ni Jésù Kristi gbà wá sáyé gan àti pé kí ni ẹ̀kọ́ ìran Kristi Jésù ẹ̀kọ́ wo gan ló kọ́ ayé ẹ̀kọ́ wo ló kọ́ èmi àti ìwọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kó mọ̀ wípé kò sí bí o ti ṣe lè máa wù bí ipòkípò tó lè wà ọlọ́run lè lò ẹ́ ipò tó wà yẹn ọlọ́run mọ̀ sí tó bá lè yọ̀ǹda ayé ẹ tó yọ̀ǹda ọkàn ẹ fún jésù kristi jésù kristi ti lè mú ohun tí ò dánú ayé ẹ èyí tó dàbí pé ti gbogbo ẹ ti fọ́jú pọ̀ èyí tó dàbí pé ayé ẹ tí kò nírètí tí ò nítumọ̀ yìí ayé mi àti wọ́ ó lè ní ìtumọ̀ rere padà bó ti lè wò kó bàjẹ́ tó àbí kó kún fún òkùnkùn tàbí ìṣúdúdú tó tí a bá lè jọ̀wọ́ ẹ̀ fún jésù kristi kò sí nǹkan tí ọlọ́run kò lè fi irú ayé bẹ́ẹ̀ ayé ìjọ̀wọ́ ara ẹni yìí kò sí nǹkan tí ọlọ́run kò lè fi ṣe ohun tí mò ń sọ ni wípé tí o ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi yìí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí èyí tí a fẹ́ bẹ̀rẹ̀ lónìí mo gbàgbọ́ wípé yóò fún ọ ní ìrètí titun àti ìgboyà láti lè jẹ́ ẹni tí Ọlọ́run fẹ́ kó o jẹ́ gan nínú iṣẹ́ ìránṣẹ́ ìgbà ìkẹyìn tí a wà yìí àti pàápàá nírú àkókò ìkẹyìn èyí tí a wà nínú rẹ̀ yìí. níbi tí màá fẹ́ fi àdàgbà iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ òní rọ̀ sí nìyẹn tí ó bá di ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run a ó máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ èyí tí a bẹ̀rẹ̀ lónìí ìran Jésù Kristi ìran jésù kristi ní ọjọ́ mẹ́jọ lẹ́ẹ̀kan sí mo gbàgbọ́ pé a ó tún máa pàdé ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ní orúkọ jésù àjíǹde àti ìyè mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin náà lọ́rùn mo dúpẹ́ fún gbogbo ọkàn àti gbetí tó gbọ́ mi tó gbọ́ ọ̀rọ̀ yín ní wákàtí yìí mo gbàgbọ́ pé ìtẹ́ bẹ̀rẹ̀ lónìí ẹ ó mo tẹ̀síwájú ẹ ó sì fi òye ọ̀rọ̀ yín fi yé wa mo mọ̀ pé ẹ ó bá ayé pàdé ẹ ó sì bùkún fún gbogbo ọkàn ní ọ̀ràn tó jẹ́ pé yóò jẹ́ kí orúkọ yín kó di àyìnlógo nú ayé wa a torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín. ẹ̀yin lànà ẹ̀yin lónìí ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ gbogbo. ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá.